mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà olórin gàlálà ni ìyẹn Daddy Showkey ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé òun kò lè gbàgbé inú yàrá kan tóun àti màmá òun tí àwọn ń gbé tẹ́lẹ̀ rí kó tó di wípé ayé padà wá gbẹdẹmukẹ fún òun Dàgbàsókè ló fi fọ́nrán fídíò bí ó ti ṣe àbẹ̀wò sí ilé ọ̀hún sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ síbẹ̀ wípé láti ọdún tí òun ti kúrò nínú ilé yìí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ òun sì ń san owó yàrá náà débi wípé owó ò tiẹ̀ mọ ẹni tó ń gbé nínú rẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbà lòun máa ń san owó náà di àsìkò yìí nítorí wípé yàrá náà jẹ́ ibi ìtàn tó sì sọ wípé gbogbo àwọn ọmọ tí wọ́n bá bí nínú ilé náà gbọ́dọ̀ jẹ́ ọmọ ológo ẹ ká wo díẹ̀ nínú ẹ̀. Dàgbàsókè was born God Hey, my baby. How are you? How are you? God bless you. they're born about this compound too. They are about this compound will be a great child. Blessed baby. God will bless you and elevate Blessed you. baby. All of you that were born in this compound will be progress and succeed in life. Mommy. Amen. So. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ ni Daddy Freeze olóòtú lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn akẹ́yìn kí wọ́n tẹpámọ́ṣẹ́ wọn dáradára. Èyí jẹyọ látàrí fọ́nrán fídíò àti àwòrán kan èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sọ nípa àríyá tó ń ti ayẹyẹ ọjọ́ ìbí e-money èyí tó kọjá tó sì sọ wípé òun láǹfààní láti jókòó pẹ̀lú ọ̀kan nínú àwọn ẹ̀gbọ́n imoni ẹni tó sọ fún òun wípé imoni òun gan-an ni àbíkẹ́yìn nínú ilé àwọn ó sì ń ṣe dáradára débi wípé abẹ́ òjìji rẹ̀ gan-an ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ni àwọn ń sá sí léyìí tó mú kí Daddy Freeze wá sọ lórí ìtàkùn ayélujára náà wípé èyí ni láti jẹ́ kí àwọn àbíkẹ́yìn mọ̀ wípé kì í ṣe gbogbo ìgbà lẹ́ni láti máa wojú àwọn ẹ̀gbọ́n yín kẹ́ tó lè dá ohunkóhun ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà Linda E ìkejì òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ wípé báwo ni aláǹgbá ọmọ onílé ṣe ń wọnú ilé gan àti wípé bí wọ́n bá rí i báwo làwọn ènìyàn ṣe ń pa á èyí ló fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ṣàfihàn náà nínú fídíò kan tó fi ń béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ nítorí wípé rírí àwọn ọmọ onílé náà nínú ilé rẹ̀ ó ṣàjòjì sí i kódà àwọn méjì ni wọ́n lẹ̀pọ̀ sójú kan lé tó sì bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára wípé bẹ́ẹ̀ bá rọ́mọ onílé nínú ilé yín báwo lẹ ti ń pa á nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ń sọ wípé ọ̀nà tó lè gbà páre nígbà tí àwọn kan sọ wípé má ṣe fi ọwọ́ kan ohun abẹ̀mí kankan. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí tọ́pẹ́ àlàbí ló ti fi àtìlẹ́yìn tó lọ́rin rẹ̀ hàn sí gbajúgbajà adẹ́rìnpòṣónú ni wòlíì àrólé látàrí ètò rẹ̀ èyí tó ń bọ̀ lọ́nà wòlíì àrólé ló fi fọ́nrán fídíò níbi tí òun àti màmá tọ́pẹ́ àlàbí ti jọ dúró tí màmá òun sì ń sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun pẹ̀lú yóò wà nínú àwọn ènìyàn tí yóò wá síbi ètò ọlọ́dọọdún èyí tí Wòlíì Àrólé máa ń ṣe tó sì fi ọkàn àwọn olólùfẹ́ rẹ̀ balẹ̀ wípé òun pẹ̀lú yóò wà nínú àwọn adẹ́rìn pòṣónú lọ́jọ́ náà kódà àwàdà méjì lòun yóò ṣe ẹ ká gbọ́ díẹ̀ nínú ẹ̀. ó on the twenty seven. of February. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. twenty twenty two méjì méjì yẹn a máa fún ẹ méjì méjì mi ì dẹ̀ ní ju kọ́mẹ́dì méjì lọ. ṣùtọ́ àǹtí tọ́pẹ́ máa ṣe kọ́mẹ́dì. Your glory want to bam bam. Bam ah, bam. You want to bam bam. <laughs> you want to shoot with a doctor and a bam bam láyé yìí kò ju pé kò bam bam for lọ́lọ́run lọ. That's it. So o ti bam bam o wà bam bam o fó ní ẹ. Ṣòtí that's the punchline. Eh. You bam bam with God. Eh, you have to be bam bam with God. You want to bam bam get God. Ẹ jẹ́ kó wá wo yòókù máma. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, ẹ jẹ́ kó máa zẹ̀ bó ti ń zàzù. Eléyìí ló gbẹnu àwọn olólùfẹ́ Portable kan ló lórí ayélujára bí ọmọ ọkùnrin ọ̀hún ti ń gbéra sí i débi wípé àwọn alátẹ̀lé rẹ̀ lórí ìtàkùn ayélujára ti kù díẹ̀ kí wọ́n wọ mílíọ̀nù kan lé etí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé ògo ọmọkùnrin yìí gbéra ní kíákíá ó sì ń fò fẹ̀rẹ̀ lọ sókè sí i èyí ló jẹyọ bí Portable ti ń fi àwọn fọ́nrán fídíò ọlọ́kan òjọ̀kan sórí ìtàkùn ayélujára rẹ̀ pàápàá bí àwọn kan ti wá ń ṣe ohun ìyàlẹ́nu fún láìrò tẹ́lẹ̀ bíi kí wọ́n wá kí bíi kí wọ́n gbé fèrè àti ìlù tó wọn ọlọ́kan òjọ̀kan wá láti w wá ṣe àyẹ́sí rẹ̀ ní báyìí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń sọ wípé bó ti ń zẹ̀ òun náà ló tún ń zà zu. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀dọ́mọdébìnrin akọrin ẹ̀mí ni Fẹ́rànmi Golden Angel òun ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ akọrin ẹ̀mí ni Bídèmí Ọláọba fún fún un ní àǹfààní láti ṣeré pẹ̀lú rẹ̀ lórí ìtàgé kan náà Fẹ́rànmi Golden Angel ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò lásìkò àkókò tóun àti bídèmí ọlá ọbàjọ́ ń ṣiṣẹ́ papọ̀ sórí ìtàkùn ayélujára náà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé a òkòtó ni ọmọ tí wọ́n ń pè ní Fẹ́rànmi Golden Angel yìí látàrí bí òun àti bídèmí ọlá ọba ti kò sí ijú ọ̀hún tó sì di ìtakọ̀ngbọ̀n láàrin àwọn méjèèjì ẹ ká wo díẹ̀ nínú ẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin òṣèré pàtàkì ni ẹ̀dùn olúwa ṣèyí ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbajúgbajà òṣèré Bíọ́dún Òkèowó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ọmọ bọ̀tí fún àtìlẹyìn rẹ̀ èyí tó ṣe fún òun pàápàá lásìkò àbẹ̀wò rẹ̀ nígbà tí òun ń ṣe ìṣí ilé-iṣẹ́ òun tí òun ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ ẹ̀dùn olúwa ṣèlí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn fọ́nrán fídíò bí Bíọ́dún ọmọ bọ̀tí ṣe wọ inú gbọ̀ngàn náà èyí tí ó sì mú kí àwọn ènìyàn pẹ̀lú ìlú Makossala sí tí wọ́n sì ń kí i wípé ó kú oríire ti iléeṣẹ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ ṣí tí wọ́n sì ń kí bí ọdún ọ̀kẹ́ owó wípé ó kú ànáwọ́sí àti àbẹ̀wò tó ń ti ìrànlọ́wọ́ ọlọ́kan òjọ̀kan èyí tó ń ṣe fún ọmọbìnrin náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúmọ̀ adẹ́rìn pòṣónú ni àdúràgbà Ridwan Ọlámilẹ́kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí àrẹ̀mú lórí ìtàkùn ayélujára ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀gá rẹ̀ Cute Abiola fún ìfẹ́ eléyìí tí bàbá náà fi hàn sí nílọ́lọ́ yìí nípa fífún ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun kan èyí ló wáyé bí ó ti fi fọ́nrán fídíò rẹ̀ sórí ìtàkùn ayélujára lásìkò tí wọ́n fi kọ́kọ́rọ́ náà lé lọ́wọ́ tó sì ń sọ wípé àbẹ́ mú mi ṣeré ni àbí ẹ̀ mú òun nígan ni ṣùgbọ́n tí Cute Abiola sọ fún wípé lóòótọ́ ló tọ́ sí nínú àwọn òṣìṣẹ́ àti nínú àwọn tó ń fara ṣiṣẹ́ pàtàkì òun ló jẹ́ bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára tó fi dórí àwọn ìlú mọ̀ọ́ká gbogbo bẹ̀rẹ̀ sí ní kan sáárá sí Cute Abiola fún ìfẹ́ èyí tó fi hàn sí àwọn òṣìṣẹ́ rẹ̀ rẹ̀ pàápàá fún fún un ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká olùdarí eré tí ó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú àwọn olóòtú sinimá ìyẹn bàbá Túndé Kèlání òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn àwọn àwòrán kan wípé àwọn ṣẹ̀ṣẹ̀ dé láti ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú Igbójàyè níbi tí Kúnlé Afọláyan ti ń ṣiṣẹ́ pàtàkì kan lọ́wọ́ wípé nínú ìlú Igbójàyè yìí èyí ni yóò jẹ́ sinimá pàtàkì tí àwọn ènìyàn yóò yóò rí tí yóò jáde níbẹ̀ wípé ó kún fún ẹ̀rù ó kún fún oògùn ó kún fún iṣẹ́ ọpọlọ àti ọlọ́kan òjọ̀kan Túndé Kèlání ló fi àwòrán eléyìí tó jẹ́ ti àwọn ọmọbìnrin tí wọ́n kọ̀ nílà sórí ìtàkùn ayélujára náà bíi Rónkẹ́ Oṣòdì Òkè Aisha Lawal àti àwọn mìíràn bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé bàbá ẹ káàbọ̀ padà sí ìpínlẹ̀ Ògùn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré ni Ìyábọ̀ Òjó pẹ̀lú ti darapọ̀ nínú ìtàkùn ọ̀gbọ́n TikTok tó ń lọ lọ́ lọ́wọ́ tí wọ́n pè ní drop down challenge léyìí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré pẹ̀lú máa darapọ̀ nínú eléyìí débi wípé ènìyàn lè bẹ̀rẹ̀ lójijì tàbí kó lòṣó láàrin ọjà nínú ilé tàbí níbikíbi tí wọ́n bá ti gbọ́ orin náà Ìyábọ̀ Òjó ló fi fọ́nrán fídíò tó ń ti àwọn ọmọ rẹ̀ sí orí ìtàkùn ayélujára bí àwọn pẹ̀lú ti darapọ̀ nínú ìtakọ̀ngbọ̀n drop down challenge ẹ jẹ́ ká díẹ̀ nínú ẹ̀. báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó lọ ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ń kí ọ̀kan pàtàkì nínú àwọn òṣìṣẹ́ tẹlifíṣàn Orísun Bọ́lá Kalẹ̀ Akínbọ́lá kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tó ń ṣe lónìí àṣeyìí ṣàmọ́dún kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ wa ẹ